ṣàṣejù ṣàṣejù ṣàṣejù ṣàṣejù means overdue. ṣàṣejù means overdue. ó ti ṣàṣejù lórí ọ̀rọ̀ yìí ó ti ṣàṣejù lórí ọ̀rọ̀ yìí